I'm ìjà wa pa ọmọ ọlọ́run wọlé. Daddy, that my mother. I'm going tó bá dá Yes, please, boy. Whoa. Lord Wale. Our power will join us shortly. Let's meet for of God. tó ọmọ lọ́rùn wọlé. i God. And God be going to show the Jabaka, but not release. i wọlé ìlẹ́ọ̀kì kọ́lé ṣẹ́fù gọ́ọ̀ afárá mi tó ń jọ ṣàkóso. Let's get 20 chef guns. I'm Bobby J. Shakti. Let's get the program. taste the living Jesus. ẹ jọ mo gbọ́ ohun ọlọ́run láàárọ̀ yìí o mo fẹ́ kó kọjú sí kó sọ̀rọ̀ dáadáa. Pray very well. Mo gbọ́ ohùn Ọlọ́run láàárọ̀ yìí. I find head voice of the Lord this morning. Ẹ jọ̀ọ́ màmá. Mọ́dà. Bí Ọlọ́run ti ń bẹ. As the Lord liveth. Tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Where the spirit Ẹ bá mi kọ sílẹ̀. Olúwa wí pé. Láti ọjọ́ Monday gbogbo ènìyàn. everybody. olúwa ní kí n ṣe pàdé ọjọ́ mẹ́sàn-án kan. lord said to do a nine days program. iye tó o fẹ́ rí nínú chẹ́ẹ̀kì yẹ. the amount, amount you want to see in your check. olúwa ní kó kọ́. write it out. olúwa ní ọmọ mo ti sọ rí. the lord said that father I said it before. ṣùgbọ́n ẹ̀ka sí. but we did not pay attention to it. olúwa wí pé. the lord said. iṣẹ́ tó mú kọ̀bọ̀kọ̀bọ̀ dání. the work that is bringing little money. olúwa wí pé. the lord said. ẹni ńlá máa rí ẹ. amen. oh my god ẹni ńlá máa rí ẹ. amen. amen ẹni ńlá máa rí ẹ. amen. ẹni ńlá máa rí ẹ. amen. ẹni ńlá máa rí ọ. amen. sọ kinní kan fún ẹ. let me tell you one thing. bóyá o gbọ́. whether you hear. àbó o gbọ́. or not. àti dádì. olúwa ní kí n sọ fún ẹ. lord said we should tell first king nineteen verse four. first king nineteen verse four. ee mi ò mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀. i don't know who i'm speaking to. olúwa ní before the end of this year. lé ọdún yóò tó parí. a máa di billionaire. amen. Oh tí n bá gbàdúrà láàárọ̀. if I did not pray this morning. abalajọ. no wonder. olúwa ni pé. God said. ọ̀pẹ òyìnbó la mú wá láàárọ̀ you should bring the pineapple this morning. that is. meaning that. ọ̀rọ̀ wa máa já sí ọ̀pẹ ìlú òyìnbó. amen. Oh my God. ọ̀rọ̀ yìí máa já sí ọ̀pẹ ìlú òyìnbó. amen. ẹ jọ ẹ máa bá mi kọrin yẹn kò tí ì yá ọ̀rọ̀ mi apá pàjá sọ pé ayé mi á padà ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ni ó padà wá já sí olúwa ní ẹnìkan wà ń bí sẹ. the lord said there somebody here. kọ́bọ̀ kọ́bọ̀ ló ń wọlé fún ẹ. you are only receiving little money. ihun tọ́lọ́run bá sọ. whatever God say. mo ń sọ kinní kan fún yín. afa told us something. I am not a motivational speaker. wọn kì í ṣe motivational speaker. I a prophet by calling. wọ́n jẹ́ wòlíì ni pẹ̀lú ìpè. I am an evangelist by calling. wọ́n jẹ́ sódì ìrere pẹ̀lú ìpè. olúwa ní kí n sọ fún yín sẹ́. lord said you should tell us. kí ọdún yìí tó parí. before this year is over. write it down kọ́lẹ̀. write it down. màá sọ fún wọn lálẹ́. you tell them tonight. nínú chọ́ọ̀chì. in church. kí ọdún yìí tó parí. before this year is over. oh kí ọdún yìí tó parí. before this year is over. kí ọdún yìí tó parí. before this year is over. a ó di billionaire. amen. a ó di billionaire. amen. a ó di billionaire. amen. ní alẹ́ yìí. tonight. olúwa sọ fún mi. lọ́tọ̀ la fọ́nà. tí n bá fọ ẹsẹ̀ tán. when you finish watching the film, kó bá mi ẹ bá mi gbé òróró tí mo ní ẹ̀ka sáàmù sí oyin àti ọ́ìlì uh, mọ́mí àti dádì. mọ́mí àti dádì. ohun tí ọlọ́run bá sọ fún mi. God says. ó di dandan. is a boss. màálí krebo sketa ohun tó sọ fún mi ni pé. wọ́n lè tó ra fara wọ́. ọ̀rọ̀ yẹn pàpàjà sọpẹ́. ayé wa padà tó ládùn. ìbànújẹ́ wa ìgbà kan. ẹ̀rín ló padà wájà sí. kí ọ̀rọ̀ wa pàpàjà sọpẹ́. yes ayé wa padà tó ládùn ìbànújẹ́ wa ìgbà kan ẹ̀rín ni ó padà wá já sí. olúwa ní before the end of this year. kí ọdún yóò tó parí. oh raile makoli kasaida kapa mama. mọ́mí. maole mazaida kapa ẹjọ́ ẹ bá mi wọ. please do right here. má jẹ̀mú billionaire. ẹ dára covenant of billionaire. ẹ bá mi fi hundred dollars. two hundred dollars. bẹẹni ẹ bá mi so ẹ nísìnyí. Ègbé ni fún ẹni tó bá ń sọ. Woe to whoever that speaks. Nígbà tí Ọlọ́run When the Lord has not speak. Ègbé ni fún ẹni tó bá débí làárọ̀ yìí. Woe to get here this morning. Tó bá wá fi ẹ̀tàn gbowó. And take your body deceitfully. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tí Ọlọ́run sọ ni. What if it's what God said? Gbogbo ènìyàn. Everybody. Ẹ sọ lọ́nà twenty one. Say twenty one times. Gbogbo ẹ̀yin tẹ̀ wá mi ẹ sọ. Everybody here say it. Kí ọdún yìí màmá ẹ serious. Mama be serious. Kí ọdún yìí torí pé. Because. Áńgẹ́lì yẹn fẹ́ dá wa lóhùn. We must be active. Before this year is over. Amen. wọ́n wá sọ fúnra ẹ̀. you don tell yourself. for twenty-one times. for twenty-one times. olúwa. lord. kí ọdún yìí tó parí. for the end of this year. èmi Ebenezer Akinyele. i so so person. màá di billionaire. i will become a billionaire. billionaire. i will become a billionaire. in dollars. in dollars. ẹ sọ bẹ́ẹ̀. orúkọ jésù ẹbí àìfọ̀sọ. máa ilé mọ́kò sún tẹ́líba àlámọ́kò. i will become a billionaire in dollars. a billionaire máa ó lè máa ṣe ń dálíba. oh billionaire in dollars become a oh, billionaire in dollar. A billionaire in dollars. Yele magabalaba. Dada baba baba. Mazatali brogodokeba. Jésù Olúwa wa. Ọ̀rọ̀ mi apàpàjà sọpẹ́. Ayé mi apàdà tó ládùn. Ìbàdàn mi ìgbà ẹ̀rí ló padà wájà sí i. ọ̀rọ̀ bí apá àpàjà sọpẹ́ ayé bí apàdà tó ládò. ìgbà ló dẹ̀mí ìgbà kan ẹ̀rí ló padà wájà sí i. jẹ́ sọ ẹ. let me tell you. mo rí ọlọ́run. I saw God. mo rí ọlọ́run. I saw God. tí n bá ní mo rí. if I say I saw it. ó tàn mí wá ni. he came to me. maoli mazinda ya kata libra. ẹ gbọ́ mi sá. ṣé mi sá. wà á tún sọ. you say it again. màá di bilọ́níà. ibẹ̀. màá di bilọ́níà. ibẹ̀. in dollars. ibẹ̀. kọ́dún ètò parí. ibẹ̀. ẹ máa sọ ni ẹ máa sọ ni ẹ máa sọ. màá di bilọ́níà. in dollars. kọ́dún ètò parí. màá di bilọ́níà. yé ni mo sọ. yé ni mo gbóso tó maoli mazakariba ọ̀rọ̀ mi á pàpàdà sọpẹ́ ayé mi á padà tún ládùn ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ni padà wájà sí i jésù olúwa wa mo tún sọ fún yín láàárọ̀ yìí èmi sọ hundred dollar. àfa sọ hundred dollar. ìránṣẹ́ ọlọ́run tó bá wá fi ẹ̀tàn gbowó láàárọ̀. anybody man of God I come to say what is peacefully. mo fà á lé ọlọ́run. I leave them to God. gbọ́n tó bá jẹ́ pé. but if it's truly. ohun tí mo gbọ́ ni mo ṣe. àfa heard what God told him. mo bọ́ nínú ẹ̀bi. amen. ẹ gbọ́ mi sà yabi sa. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. ẹ bá ṣe májẹ̀mú yìí. lórí akọ́mẹ́rà. mo tún sọ lẹ́ẹ̀kan. i say it once again. èmi lẹ́ni àkọ́kọ́ tó ṣe o. i'm the first person to do it. má gan prophesy. we don work this prophesy. mọ́mí ohun tí mo gbọ́ nìyẹn. that's what i fara here. áńgẹ́lì yẹn jí mi. Angel woke up her father. Olóhun tẹ́ ò lè ṣe látẹ̀yìnwá. What you gonna do for before? Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe. Amen mọ́mì. Bobby, mo dẹ̀ jí màmá. àràfà woke up our mother. mo láwọn angẹ́lì mi ṣẹ̀ṣẹ̀ lọ ni. dọ̀dí ẹjọ́ just lẹ̀. ó wá sọ fún mi. ìdá tó da fara. kí ọdún yìí tó parí. before this year is over. ẹ jọ ẹ kọ́ lẹ̀ o. write it down. gbọ́ mi. hear me. tó o bá pín ìdá mẹ́wàá yìí. if you share this time. ó da nǹkan rú ni o. you are just destroyed it. tó o bá pín ìdá mẹ́wàá yìí. if you share it pé olóhùn ní wòlíì mẹ́jọ tó ń gbàdúrà fún. I have eight praying for you. ó ti ọ̀run yẹn ni. you have closed that heaven. olúwa wí pé. Lord said. màá sọ yín di billionaire. amen. nítorí ìpè yìí ni. because of this ministry. torí. Because project tó wà níwájú Ọlọ́run. project in the presence of the Lord. is over fifteen million dollars. is over fifteen million dollars. mo dẹ̀ máa ń sọ fún yín. and I tell you. if it doesn't scare you. tí o bá bá wa lẹ́rù. it's not God. ògè ṣe Ọlọ́run. mọ́mí àti dádì. bàbá àti bàbá. no matter how the prophecy. kò sí bí àsọtẹ́lẹ̀ náà ṣe lè jẹ́. something will be telling you is a lie. ìkọ̀kọ̀ àwọn aṣọ wa pé irọ́ something will be telling you is not possible. ìkọ̀kọ̀ aṣọ pé kò ṣeé ṣe. èmi ah Adéròjú Ọ̀sẹ́yẹmí. dábọ́dà kí ọdún yìí tó parí. before is over. wàá di bilọ́níà. amen. mo tún sọ fún yín. I tell you. ègbé ni fún ẹni tó tàn yín láàárọ̀. wo to anyone to see me this morning. mo tó bá jẹ́ ohun tí Ọlọ́run sọ. this is what God said. mo bọ́ nínú ẹ̀bi. amen. mo bọ́ nínú ẹ̀bi. amen. mo bọ́ nínú ẹ̀bi. amen. mo bọ́ nínú ẹ̀bi. amen. mọ́ mi dádì. mọ́ mi àdádì. èmi àti ilé mi ti ṣe tèmi. all right my household has done it. o oh, eliama kò ní brakazida ẹ sáré bá a mú báyìí rò mo fẹ́ àwọn ọmọ mi tí ò bá sí lórí aago bẹ́ẹ̀ ni masaka brokoso torí brakabala baba bẹ́ẹ̀ ni masete librokoso torí bahala bosa lebroko dege bori kabala baba baba mm, mm. olúwa wípé. the lord said. àní pé. kí ọdún yìí tó parí. before this year is over. a ó padà di bilọ́níà. amen ohun tí mo ṣe yìí mi ò ṣe rí. what affair is doing has not done it before. ó máa gbàdúrà láàárọ̀ yìí. you pray this morning. fún mi ní ọ̀pẹ òyìnbó. give me the pineapple. tí ó máa sọ owó fún mi. that will give me money. ní burúkú yìí bàbá bàbá bàbá dá padà síbẹ̀ my office. mọ́mí. mọ́mí. ohun tí mo gbọ́ nìyẹn. that's what their father heard. olúwa ní kí ọdún yìí tó parí sẹ́. for this year is over. a ó di billionaire. amen a ó di billionaire. amen. kí ọdún yìí tó parí. before this year is over. a ó di billionaire. amen. ìdí nìyẹn. That's the reason why. Mo sọ kínní kan. I said one thing. Frustration will be fed on three things. Frustration àwa lórí o bẹ́tà. Doubt. Iyèméjì. Rumour ohun tí ohun tí èèyàn bá gbọ́. and self hatred. àti ìkóra ẹdí àti kéèyàn bá kóra ara ẹdí. mo rọ̀ yín. i beg on. mo rọ̀ yín. i beseech on. ẹ jọ bàbá. but please. ẹ jọ màmá. please mother. ẹ jọ bàbá. please father. ẹ jọ ẹ̀gbọ́n. please older one. aládùúwà ni mí o. Afara is a prayer Ṣùgbọ́n mò ń jíṣẹ́ Ọlọ́run lára. Was delivered the message of the Lord this morning. Mommy and daddy. Mommy and daddy. Mommy and daddy. Mommy and daddy. Mommy and daddy. Mommy and daddy. Mommy and daddy. Mommy and daddy. Olúwa wípé. The Lord said. Kí ọdún yìí tó parí. Before this year is over. Màá sọ yín di billionaire. Amen. Oh my God. Olúwa lòun á sọ wá di billionaire. Amen. Ọ̀rọ̀ yẹn pàpàjà sọ pé. Ayé wa padà tó ládùn ìbànújẹ́ wá ìgbà kan ẹ̀rí ọ̀padà wá já sí ọ̀rọ̀ wá gbàgbàjà sọpẹ́ ayé wá padà tún ládùn ìbànújẹ́ wá ìgbà kan ẹ̀rí ló padà wá já sí ọ̀rọ̀ wá gbàgbàjà sọpẹ́ ayé wá padà tún ládùn. Ah. ìbàdàn jà wá ìgbà kan ẹ̀rí ló padà wájà sí i ọ̀rọ̀ wá pàpàjà sọpẹ́ ayé wá padà tó ládùn ìbàdàn jà wá ìgbà kan ẹ̀rí ló padà wájà sí i. pé orúkọ jésù. God name of the Lord. Gbogbo ọ̀nà tó fi ń sọ̀yàn di billionaire. Everywhere I make one a billionaire. Olúwa jáde sí mi. Lọ fi ṣe pé. Akabori abaka mọ gbàgbé o. don't forget. olúwa ni pé. lọ́sẹ̀. àní mo fẹ́ sọ yín di bilọ́níà. amen. ẹ pe orúkọ jésù. call you on the lord. gbogbo ọ̀nà. every way lord. tó fi ń sọ̀yàn di bilọ́níà. na ìgbé pọ́n síbi bilọ́níà. olúwa jáde sí. lọ kọ́ba sí mi. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù gbogbo ọ̀nà tó fi ń sọ̀yàn di bilọ́níà. ọlọ́run jáde sí mi ọlọ́run jáde sí mi ọlọ́run jáde sí mi. jésù jáde sí mi ọlọ́run jáde ọlọ́run jáde sí wa jésù jáde sí wa ọlọ́run jáde sí wa wúlọ́ jáde sí wa jésù jáde sí wa ọlọ́run jáde sí wa wúlọ́ jáde sí wa. padà sọpẹ́ ayé mi á padà tún lọ. ọlọ́run jáde sí wa wúlọ́ jáde sí wa jésù jáde sí wa ọlọ́run jáde sí wa wúlọ́ jáde sí wa jésù jáde sí wa ọlọ́run jáde sí wa wúlọ́ jáde sí wa ọlọ́run jáde sí wa ọlọ́run jáde sí wa olúwa mo fẹ́ kẹ́ pe orúkọ jésù. call the name of the lord. níbi tí ẹ dé yìí. where you are. ọlọ́run tó dá ayé. God has created the earth. ọlọ́run tó dá ọ̀run. God has created heaven. ọlọ́run tó dá òkè. God has created the earth. tòmí mọ́ billionaire. lord arrange me with the billionaire. in dollars. in dollars. wà á rí pé mi ò pariwo láàárọ̀ yìí. sọ́fà is not shouting this morning. ọlọ́run mo ti gbóhùn ẹ o. you have heard your voice lord. ẹ pe orúkọ jésù. call the name of the lord. gbogbo tó fi ń sọ̀yọ̀ di billionaire. everything used to make one a billionaire. everything used to make one a billionaire tó fi sọ̀rọ̀ di billionaire. everything you should make one a billionaire. ẹyin èèyàn yẹn ju ẹgbàá láàárọ̀. he is praying this morning. ẹ má fi ṣeré. don't play with it. ọ̀pọ̀ táńgẹ́lì bá rú omi. very whenever the angel is standing water. you are distracted. you are distracted. ẹ pe orúkọ Jésù. God is the Lord. ohun kan tí mò ń rí nìyẹn. that's what I find. ibikíbi tó o bá wà. anywhere you are. áńgẹ́lì ti dé. angel is here. he will come not the day you want him to come. kò ní wá lọ́jọ́ tẹ̀ fẹ́ kó wá. he will come when he wanted to come. yóò wá nígbà tó ajé ẹ̀ náà bá fẹ́ wá. ó ti wá ní àárọ̀ yìí. he has come this morning. mo ti rí i. sílẹ̀. ẹ̀yin ènìyàn yìí. my people. angeli ọrọ̀. angel of wealth. specifically. specifically. angeli billionaire. angel of billionaire. olùwàrán God has set it out. orí àmàkàzí dàrá bó kété ní ká pe jésù. call the the lord. gbogbo ọ̀nà tẹ́ fi sọ̀rọ̀ di billionaire. everywhere i make one a billionaire. ọlọ́run jọ̀ọ́. lord please. E, e, gbé sọ adébóyè di bilọ́níà lórí iṣẹ́ yìí. ìgbéra adébóyè bilọ́níà this one. ẹ̀sùn bàbá òye dípò dá. ìgbéra adébóyè bilọ́níà. ẹ̀jẹ̀ gba àdúrà yìí. mi ò ní sọ tọ́lọ́run sọ. we don say what God has not said. mi ò ní sọ tọ́lọ́run sọ. we don say what God has not said. mi ò ní sọ tọ́lọ́run sọ. I will not say what God has not said. mi ò ní sọ tí ò sọ. I will not say what he has not said. ẹ pe orúkọ call the on the Lord ọlọ́run májẹ̀mú. God of covenant. ọlọ́run májẹ̀mú. o God of covenant. ọlọ́run májẹ̀mú. God of covenant. ọlọ́run májẹ̀mú. o God of covenant. sọ mi di billionaire. make me billionaire. sọ mi di billionaire. make me billionaire. ẹ sọ di àdúrà. orúkọ jésù ọlọ́run bájàmú olúwa sọ wá di billionaire yọ̀ọ́ni oṣù parí olúwa sọ wá di billionaire jésù ẹ sọ wá di billionaire olúwa sọ wá di billionaire yọ̀ọ́ni oṣù parí olúwa sọ wá di billionaire jésù ẹ sọ wá di billionaire olúwa sọ wá di billionaire olúwa sọ wá di billionaire olúwa sọ wá di billionaire jésù sọ wá di billionaire. olúwa sọ bilọ́díà olúwa sọ bilọ́díà sọ bilọ́díà olúwa sọ bilọ́díà olúwa sọ bilọ́díà olúwa sọ bilọ́díà olúwa sọ bilọ́díà olúwa sọ bilọ́díà. olúwa jẹ́ kí omi ó tán lẹ́yìn òṣì ayé mi. let the be an end to poverty of my life. kí n wá di billionaire láyé. so I can become a billionaire in life. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. kí ló dé tó ń tá tẹ̀lé lóṣèlú. why are you running after politicians. o ṣe tá tẹ̀lé ọlọ́run. run after God. ilé àmàkà sídà kàpóríà ọlọ́run ló máa ń fi ní sípò. God puts you in position tán kì í yọ̀yàn. that he don remove you. ọlọ́run ló fi ní sípò. God can put you in a position. tí wọn ò kì í yọ̀yàn. where he cannot be removed. mo fẹ́ pe Jésù. God name of the Lord. jẹ́ kí o mi. let there be an end. kó tán lẹ́yìn. two òṣì ayé mi. the poverty of my life. kémi náà ayé lè máa kà sàtàrí brodua. yes Lord ọlọ́run má jẹ̀mọ́. God of covenant. ẹja ọ̀rọ̀ mi tó wọnú omi yìí. by fish of western is in this water. olúwa jẹ́ nǹkan. Lord, let me get it. Olúwa jẹ́ rí ẹja àrọ̀ yìí. Lord, let me get this fish, O Lord. Ẹja àrọ̀ tó gbé ọ̀rọ̀ mi dání. The fish that is holding unto my well. Gbogbo ènìyàn máa ṣe nǹkan kan. Everyone do not do anything else. Bẹ́ẹ̀ni Olúwa wí. Say the Lord. Ibikíbi tó bá wà. Wherever you may be. Drop whatsoever you are doing. Fi oko tí ẹ bá ṣe sílẹ̀. You can do two things at a time. Jọ̀rọ̀ lè ṣe méjì lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni Olúwa wí. Say the Lord. Orí inú ò ní bá tòde jẹ́ o. Amen. Ẹ pe orúkọ Jésù. Oh, the name of the Lord. Ohun tí mo rí ni. Is what our father say. Ohun tí mo rí. Is what they are saying. Mo jí màmá lára. He woke up this morning. Mo ní mo dẹ̀ gbóhùn Ọlọ́run. Should I hear the voice of the Lord? Angel That angel has not leaving. It's not prayer we are praying this morning. We are prophesying. Oh God, my fish of wealth In the field, in the river. Olúwa harvest for me. Hold harvest for me. Ẹ̀sọ́ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ jẹ́ ara mi. Tó bẹ̀ ní lòdù. Olúwa harvest ẹ̀ fún mi. Olúwa harvest for me. mi. Olúwa harvest ẹ̀ fún me. Ìṣẹ̀dá harvest ẹ̀ fún mi. Olúwa harvest ẹ̀ fún ilé mi. Ẹja ọ̀rọ̀ wa. Tó bẹ̀ ní lòdù. Olúwa harvest ẹ̀ fún wa. Olúwa harvest ẹ̀ fún wa. Olúwa harvest ẹ̀ fún wa. Olúwa harvest ẹ̀ fún wa. Yẹ́n mẹ́mọ̀ kò sókè. Ẹja ọ̀rọ̀ wa. Tó harvest ẹ̀ fún wa ayé padà fún wa. Ìbànújẹ́ ni ìgbà kan. Ẹ Jésù Olúwa wa fi àánú sọ mí di billionaires in dollars. Use my sister make me billionaires in dollars. Kì í ṣe billionaires in naira No billionaires in naira. Oh billionaires in naira is just a million dollars. billionaires in naira ó kàn jẹ́ million dollars mo fẹ́ kó pè. call it. tó o bá ní one million dollar lamẹ́ríkà. if you have one million dollar in america. ìfà tó bá ní two million dollar lamẹ́ríkà. if you have two million dollar in america. o ti di billionaire ni. you are a billionaire. in naira. in naira. but o ti di billionaire. we are not a billionaire here. ẹ pe orúkọ jésù. call name of the lord. ọlọ́run má jẹun. god of covenant. ẹ gbà pray. gbogbo àwọn tó jẹ́ billionaire láyé. those are billionaires in the world. denominated in in in dollars. It's denominated in dollars. Wọ́n pé hundred. They all work two hundred. Ní gbogbo àgbáyé. The whole world. Ní gbogbo àgbáyé. the whole world. Ṣùgbọ́n. But. Ti Ọlọ́run bá gbẹ̀yìn. If God raises one up. Á gbẹ̀yìn débẹ̀. He will take you there. Ẹ pé orúkọ Jésù. God of the Lord. Ọjọ́ tó o fẹ́ gbàdúrà. Then you did not want to pray. Láńgẹ́lì yẹn fẹ́ ṣiṣẹ́. Is that it then was to work? Mo fẹ́ kó gbàdúrà. Pray. Olúwa. Oh God. Má jẹ́ mísì bẹ̀wò bílíọ̀nù mi láàárọ̀. Do not let my base? my visitation of billions this morning. Má jẹ́ mísì bẹ̀wò emaruwa eh, nẹ̀kàbà iná màkọ bí áńgẹ́lì yẹn ṣe jí mi tán. after I just finish waking up my father. mo lọ mo lọ bá ń po tí. he said go and make kí ojú mi lè là. so my father said shall kì í ṣe pé ebi ń pa mi. you know that hungry. ẹ pe orúkọ jésù. call the name of òun gbọ́ mi láàárọ̀ yìí. you are hearing him nǹkan tí mo gbọ́ nìyẹn. that is what our don't worry. ẹ má worry. jẹun ní tèmi pọ̀ jù. ẹ ẹ máa padà ọlọ́mọ mo ti rí làálàá rẹ. God said you are still at war. ẹ pe orúkọ Jésù. call the name of the Lord. olúwa oh God olúwa oh God olúwa oh God olúwa oh God leprosia olúwa oh God olúwa oh God olúwa oh God olúwa oh God ẹjọ ẹ gbà. please pray. olúwa oh God olúwa oh God olúwa oh God olúwa oh God fi ń sọ̀yàn di billionaire. what is make one a billionaire. olúwa fi sọ mí di billionaire. that is make a billionaire. fi sọ mí di billionaire. make me billionaire o lọ. ẹ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa tó fi sọ̀yàn di billionaire. olúwa fi sọ mí di billionaire. jésù fi sọ ìdílé mi di billionaire. olúwa fi sọ wá di billionaire. jésù fi sọ wá di billionaire. olúwa fi sọ wá di billionaire sọ fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà òun sọ fi sọyàn di mílíọ̀nìyà olúwa jésù fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà jésù fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà jésù fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà jésù fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà jésù fi sọ wá di mílíọ̀nìyà olúwa fi sọ wá di mílíọ̀nìyà. olúwa wa olúwa fún mi ní ọkàn bílíọ̀nìyà. lọ read the heart of a billionaire. What you don't have in mind, you can't have in bank account. Ohun tí ọ̀bá dé lọ́kọ̀ ẹ̀ ò lè nínú bank account. Mọ́mí àti dádì. Mọ́mí àti dádì. Billions check ní kò kọ débí yìí. Write the billions check here. Mo sọ fún Ọlọ́run. I told God. Ọlọ́run nínú ìlú yìí. What in this country? Wọ́n ti fún mi ní check hundred thousand. They were giving that for a hundred thousand check before. Lẹ́ẹ̀kan náà. At once. Wọ́n ti fún mi check yìí fifty thousand rí. ẹ̀rọ kí fire check of fifty thousand before. lẹ́ẹ̀kan náà. at once. ọlọ́run. o god. ọlọ́run. o god. wọ́n fẹ́ máa kọ chẹ́ẹ̀kì millions billions of dollars. àwọn tún fi ra ṣẹ́ẹ̀kì billions of dollars. ẹ pé orúkọ jésù. you call the word the lord. ọlọ́run má jẹ̀mú o. god of covenant. ọlọ́run má jẹ̀mú o. god of covenant. ọlọ́run má jẹ̀mú o. o god of covenant. sọ mi di billionaire. make me billionaire. sọ mi di billionaire. make me billionaire. sọ mi di billionaire. make me billionaire. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù ọlọ́run dollars in dollars yeleboko soto jésù olúwa wa olúwa kó ọpọlọ bílíọ̀nì àsìmí lórí. lord give me the brain of a billionaire. Toro lè rò pé kàn máa pàdé bílíọ̀n. you might think you can just meet billion. a kàn kó ọpọlọ yẹn lé ẹ lórí. but he will just give you the brain. imbandi ama soteli agabali kesaida. iṣẹ́ iwájú mi pọ̀ bàbá ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ jésù. mi ò lè dá ṣe. ẹ jọ ẹ pé orúkọ jésù. call the name of God. àdúrà tí màá gbàjù lálẹ́ yìí. that's the prayer that I pray the most in the night. gbogbo ọ̀nà tọ́lọ́run fi ń sẹ̀yàn di billionaire. every way that God makes one a billionaire. ó lálẹ́ yìí. tonight. màá fọ ẹsẹ̀ òṣì dànù. we wash away the feet of poverty. oh ẹsẹ̀ òṣì. The face of poverty. Ní màá fọ̀ dànù. It's always I wash away. Àníkẹ́ pé Jésù. Call name of the Lord. Olúwa kó ọpọlọ bílọ́níà sí mi lórí. Lord place the heart of billionaire in my head. Ìrònú bílọ́níà. The thinking of a billionaire. Ọpọlọ bílọ́níà. The brain of a billionaire. Táyé a máa sọ pé. That word will be saying. Tó di bílọ́níà náà nìyẹn. Does it become a billionaire like that? Ọlọ́run má jẹ̀ mọ́. Oh God. Olúwa kó sí mi lórí. Place my head, O Lord. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ olúwa kó sí léwi lórí olúwa kó sí wa lórí jésù kó sí wa lórí ọlọ́run kó sí wa lórí àwúrà ẹ̀kọ́ sí wa lórí ọ̀pọ̀lọ̀ mìlọ́dẹ́ àwúrà ẹ̀kọ́ ẹ̀kọ́ sí wa lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ sí wa lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ sí wa lórí ìwúrà ẹ̀kọ́ sí wa lórí ìjọsìn ẹ̀kọ́ sí wa lórí ọ̀pọ̀lọ̀ mìlọ́dẹ́ àwúrà olú ẹ̀kọ́ sí wa lórí olú ẹ̀kọ́ sí wa lórí olú ẹ̀kọ́ sí wa lórí olú ẹ̀kọ́ sí wa lórí olú ẹ̀kọ́ sí wa lórí olú ẹ̀kọ́ sí wa lórí olú ẹ̀kọ́ sí wa lórí. the lord. ọlọ́run. ó Oh God. Ọlọ́run. Go Lord. Ọlọ́run. Oh God. Ohun tó fi ń sọ̀yàn di billionaire alive. What is to make for the billionaire alive? Olúwa gbé wa lọ́wọ́. Lord grant it to us. Ohun tó fi ń sọ̀yàn di billionaire. What is to make for the billionaire? Olúwa jọ. Lord please. Olúwa jọ. Oh Lord please. Olúwa jọ. Oh Lord please. Ẹ gbé lé wa lọ́wọ́. Grant it to us. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ohun tó fi ń sọ̀yàn di billionaire. Olúwa jọ. Jésù ẹgbẹ́lé wa lọ́wọ́. Ọlọ́run ẹgbẹ́lé ohun tí fún sọ̀rọ̀ ọlọ́ ìpínlẹ̀ ní wa lọ́wọ́ olú ìpínlẹ̀ wa lọ́wọ́ ẹ̀mí mọ́ ìpínlẹ̀ wa lọ́wọ́ jésù ìpínlẹ̀ wa lọ́wọ́ olú ìpínlẹ̀ jésù ìpínlẹ̀ wa lọ́wọ́ tó ìpínlẹ̀ wa lọ́wọ́ olú ìpínlẹ̀ wa lọ́wọ́ olú ìpínlẹ̀ wa jésù ìpínlẹ̀ wa lọ́wọ́ ọlọ́ ìpínlẹ̀ wa lọ́wọ́ olú ìpínlẹ̀ wa lọ́wọ́ jésù ìpínlẹ̀ wa lọ́wọ́ ọlọ́ ìpínlẹ̀ wa lọ́wọ́ olú ìpínlẹ̀ wa lọ́wọ́ olú ìpínlẹ̀ wa jésù ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ ọlọ́ ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ ọlọ́ ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ jésù ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ ọlọ́ ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ jésù ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ ọlọ́ ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ ọlọ́ ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ jésù ẹgbẹ́lẹ́ wa lọ́wọ́ ọlọ́ ẹgbẹ́lẹ́ wa wa lọ́wọ́ Jesus, ìgbélé wa lọ́wọ́ olúwa ìgbélé wa lọ́wọ́ jésù ìgbélé wa lọ́wọ́ olúwa ìgbélé wa lọ́wọ́ olúwa ìgbélé wa lọ́wọ́ jésù ìgbélé wa lọ́wọ́ olúwa ìgbélé wa lọ́wọ́ olúwa ìgbélé wa lọ́wọ́ jésù ìgbélé wa lọ́wọ́ olúwa ìgbélé wa lọ́wọ́ jésù gbélé wa lọ́wọ́ ọlá ìgbélé wa lọ́wọ́ jésù gbélé wa lọ́wọ́ ọlá ìgbélé wa lọ́wọ́ ọlá ìgbélé wa lọ́wọ́ ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa jésù ẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa. ẹni yóò padà wá já sí. ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa jésù ẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa ọlá ìyẹ̀dá ẹ̀fọ́ wa. ele mo gosotu. sọyàn di bílọ́níà láyé. everywhere you make one a billionaire lie. ọlọ́run jọ. lord please. ọlọ́run jọ. oh god please. gbogbo téèyàn ní. everyone think what hard. tọ́fin sọ pé bílíọ̀nìà rí. they say this is a billionaire. in dollar. in dollar. ọlọ́run jọ. lord please. sori tọ́lọ́run bá ní ká béèrè nǹkan. whenever God say you should ask for something. mọ́mí àti dádì. mọ́mí àti dádì. iṣẹ́ tó ti parí. it's a completed work. ó wí pé. he said. ohun tẹ́ ò lè ṣe tẹ́lẹ̀ ẹ máa ṣe ohun tẹ́ ò ní tẹ́lẹ̀ ẹ máa ní that is tó bá jẹ́ green card ni o di citizen ni tó bá jẹ́ work permit Is that work permit? o gba green card ni tó bá jẹ́ wọlé ọkọ o ti bímọ wà á bímọ mọ́mí àti dáàdi ẹ jẹ́ amúralẹ̀ fifteen days of glory Fifteen days of ó máa ní agbára ẹ pé orúkọ jésù ọlọ́run tó dá ayé ayé. God has created the earth. Ọlọ́run tó dá ọ̀run. God has created the heaven. Gbogbo ohun tẹ́ fi sọ̀yàn. Everything you speak word. Di billionaire láyé. Become a billionaire alive. Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa. Lord God talk to me. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù gbogbo. Sẹ̀mí sọ̀yàn di billionaire láyé. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Jésù yọ̀dá ẹ̀ fún ìlérí. Ọlọ́run yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Jésù yọ̀dá ẹ̀ fún wa. Ọlọ́run yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Jésù yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Òun gbogbo olúwa tàbí sọ̀yọ̀ di bílọ́díà. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Jésù yọ̀dá ẹ̀ fún wa. Ọlọ́run yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Jésù yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Ọlọ́run yọ̀dá ẹ̀ fún wa. Jésù yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Ọlọ́run yọ̀dá ẹ̀ fún wa. Òwúlọ̀ yọ̀dá ẹ̀ fún wa. Jésù yọ̀dá ẹ̀ fún gbogbo tàbí sọ̀yọ̀ di bílọ́díà láyé. Jésù olúwa wa pé. lord time is up. láti ọ̀run dá wa lókòwò bílíọ̀nìyà. from heaven establish such a billionaire lord. dá wa lókòwò bílíọ̀nìyà kì í sọ̀rọ̀ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. it's not a matter of what you want to eat or drink. olúwa dá wa lókòwò billionaire. lord establish a business of that will make us a billionaire. dá wa ní okòwò billionaire. a business that will make us a billionaire. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọ̀rọ̀ ẹ̀dá lókòwò billionaire láti ọ̀run. olúwa ẹ̀dá lókòwò billionaire. jésù ẹ̀dá lókòwò billionaire láti ọ̀run. olúwa ẹ̀dá lókòwò billionaire. ọ̀rọ̀ ẹ̀dá lókòwò billionaire láti ọ̀run. olúwa ẹ̀dá lókòwò billionaire láti ọ̀run olùdá olóko obìnrin lọ́yà láti ọ̀run olùdá olóko obìnrin lọ́yà láti ọ̀run olùdá olóko obìnrin lọ́yà olùdá olóko obìnrin lọ́yà. jésù olúwa wa àwọn èèyàn ò tí ì wọnú àdúrà yìí. people have not entered this prayer. ọlọ́run fẹ́ sọ ẹ́ di billionaire ni. God has make you billionaire. ló fi gbọ́. That's why you're heard it. Ọlọ́run fẹ́ sọ ẹ́ di billionaire. God has make you billionaire. Ló fi gbọ́. That's why you heard it. Ó fẹ́ sọ ẹ́ di billionaire. He wants to make you billionaire. Ohun tó Luke one verse forty-five. Luke one forty-five. Oh my God ó fẹ́ sọ ẹ́ di billionaire. he wants to make you a billionaire ohun kan tí mo gbọ́ ni. that's the one voice that father So sórí pé mi ò pariwo gbàdúrà. she is not shouting to pray. toro ohun ọlọ́run ni. it's the voice of the lord. it is not what is written that will be confirmed. kò kí ṣe ohun tí a kọ sílẹ̀ náà fìdí múlẹ̀. it is what you voice. ohun tí ẹ bá sọ jáde. it is what you voice. ohun tí ẹ bá sọ jáde. if you can say. tẹ bá lè sọ. to this mountain. wípé òkè. and the lord said. olúwa ṣe wípé. and the lord said. olúwa wípé. and the lord said. olúwa wípé. and the lord said. olúwa wípé. and the lord saw. olúwa wípé that everything he said wípé gbogbo tó sọ came to pass. ó wá sí ìbúṣẹ. yes mama. alábùkún. alábùkún. fún sílẹ̀ ẹni tí ó gbàgbọ́. alábùkún fún ni ẹni tí ó gbàgbọ́. nítorí nǹkan wọ̀nyí. nǹkan wọ̀nyí. tí a ti sọ fún. tí a ti sọ fún. láti ọ̀dọ̀ olúwa wa. olúwa wa wa. yóò ṣẹ. ẹ gbọ́ mi sà. yàrá sà. alábùkún fún. blessed ni ẹni tó gbàgbọ́. is what I believe. torí nǹkan tá a ti sọ yìí. is what what has say. said. kì í ṣe látọ̀dọ̀ mi. is not from our father. láti ọ̀dọ́lúwa. but from God. láti ọ̀dọ́lúwa. from the Lord. Mommy and daddy. Mommy and daddy. Hebrew eleven verse six. Hebrew eleven verse six. blessed is he. alábòkóde. that believeth. ẹni tó gbàgbọ́. mọ́mí and daddy. bàbá àti bàbá. there shall be performer. there shall be performer. there shall be performer. shall be performer. of those things. fún àwọn nǹkan wọ̀nyí. which the mouth of the Lord has said. tó tiẹ̀ ní ọlọ́run wá. mọ́mí and daddy. bàbá àti bàbá. mọ́mí Mummy and daddy, Baba àti Baba. Mummy and daddy, Baba àti Baba. Mummy and daddy, Baba àti Baba. mo bẹ̀ wá. àbí síjọ. mo bẹ̀ wá. àbí síjọ. mo bẹ̀ wá. àbí síjọ. ẹ̀yin màmá mi. bọ́dà. oh my god ẹ̀yin bàbá mi. fada. ẹ̀yin ẹ̀gbọ́n mi. Who was? Mo jíṣẹ́ fún yín. Did my address of the Lord? Nígbà tó sọ fún Noah. Where they told Noah. Àmì tán lọ́run sọ fún Noah. Where God told Noah. Lọ kankọ̀. Go and build that house. Àwọn èèyàn fi ṣe yẹn. People walked in. Àdá lóhùn. Do not lis ten to him. Ta ló rọrú òjò yẹn rí? Who read that type of rain before? Ta ló rọrú òjò yẹn rí? Who has read that kind of rain before? Ta ló rọrú òjò yẹn rí? Who has read that kind of rain before? Fọ́ngbà tí òjò náà bẹ̀rẹ̀. But when the rain started. Wọn ò lè wọlé mọ́. They could not enter. Èmi náà sọ fún ọba. I told you now. The Lord said. Mo fẹ́ sọ yín di Amen. Oh my God. Billionaires in dollars. Billionaires in dollars. Not billionaires in naira. Not in naira. Billionaires in dollars. Amen. Billionaires in naira. Amen. So what you need to do. Ohun tí ẹ nílò láti ṣe. Believe God. Gbàgbọ́ nínú Ọlọ́run. Kì í ṣe ènìyàn. It's not a man. Tó bá lòun máa ṣe nǹkan. You said he will do something. Iṣẹ́ apá ẹ̀kọ́. It's not your wall. Àánú ni. It's mercy. Anoni. Mercy. Anoni. Mercy. Anoni. Mercy. Anoni. Mercy. Yes. Ṣùgbọ́n. Ṣùgbọ́n. Láìsí ìgbàgbọ́. Láìsí ìgbàgbọ́. Kò ṣeé ṣe láti wù ú. Kò ṣeé ṣe láti wù ú. Nítorí. Nítorí. Ẹni tó bá ń tọ Ọlọ́run wá. Ẹni tó bá ń tọ Ọlọ́run wá. Kò lè ṣà ìgbàgbọ́. Kò lè ṣà ìgbàgbọ́. Pé ó ń bẹ. Ó ń bẹ. Àti pé. Àti pé. Òun ni olùṣẹ̀san. Òun ni olùṣẹ̀san. Fún àwọn tí ó fara mọ́mí àti dáàdì. mọ́mí àti dáàdì. ìjọ ohun olúwa lélẹ́yìí. this is the church of the voice of the lord. ohun tí mo gbọ́ láàárọ̀ yìí. the voice of father here this morning. ẹ̀yin màmá mi. brothers. ah ní mo sọ torí abagaba ìdá brodi àdàbà mo gbàdúrà fún ẹnúrátù. i pray for you that brother. mo gbàdúrà fún tèmítọ́pẹ́. i pray for you. lórúkọ jésù wọnú bílọ̀nì àlọ́. amen. ìdílé akínyẹlé. that family law. àdàbí tá a bá fi ẹ̀tàn sí. except we have anything to eat. láàárọ̀ yìí. this morning. àwa náà wọnú bílọ̀nì àlọ́. amen. ohun tí mo gbọ́ nìyẹn. that's what our father heard. singles will become married. amen. barren will become fruitful. amen. amen o kọ billions rí o. you never lose billions before. olúwa ni wàá máa kọ. amen. olúwa ni àánú ló máa fọhùn. his mercy that will speak. kì í ṣe agbára. no power. àánú ló máa fọhùn. his mercy. kì í ṣe agbára. no power. àánú ló máa fọhùn. mercy. kì í ṣe agbára. no power. àánú ló máa fọhùn. mercy will speak. kì í ṣe agbára. no power. olúwa ni kẹ́ ẹ orúkọ jésù. call the name of the lord. olúwa ni kẹ́ ẹ call it olúwa ní kẹ́ ẹ pé. call ẹ jọ ẹ pé. this call ẹ pariwo. Call Níbi tẹ́ ẹ dé yẹn. Where you are. Ẹ jọ. Please. Wàá pe orúkọ Jésù. You call the the Lord. Pẹ̀lú iná. Where you are. Ọlọ́run bàbá jíde. God of bàbá jíde. Gbogbo ọ̀nà. Every way. Tẹ́ ẹ fi ń sọ̀yàn di bilọ́díà. That you speak for the bilọ́díà. Olúwa sọ mí di bilọ́díà. Lord make me bilọ́díà. Gbogbo ọ̀nà. Every way o Lord. Tẹ́ ẹ fi ń sọ̀yàn di bilọ́díà. That make me the bilọ́díà. Olúwa sọ mí di. Lord make me bilọ́díà. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù. Olúwa gbogbo ọ̀nà. Jésù ẹ̀mí sọ wá níbi lọ́dẹ́ à. Ọlọ́ ẹ̀mí sọ wá níbi lọ́dẹ́ à. Wúlọ́ ẹ̀mí sọ wá níbi lọ́dẹ́ à. Jésù ẹ̀mí sọ wá níbi lọ́dẹ́ à. Ọlọ́ ẹ̀mí sọ wá níbi lọ́dẹ́ à. Gbogbo ọ̀dọ̀ sọ mí sọ níbi lọ́dẹ́ à. Jésù Olúwa wa. Àmín. Mọ́mì. Mọ́mì. Tí àgbà bá ń gégi lóko tọmọdé bá ń gégi lóko. if a young one is cutting tree at somewhere. yóò mọ ibi tó máa wó sí. it's the other that will know where we end it. no wonder. no wonder. the title of this month. àkórí oṣù yìí. our month of financial breakthrough. oṣù ìṣeré ọ̀rọ̀ wa ni. èmi ò ní sọ tọ́lọ́run sọ. àfa ọ̀dọ́ ṣe wọ́n God did not say. tóró yé mi pé. because you understand that. it is not what people give you that will make you to be wealthy. kò kí ṣe ohun tí àwọn èèyàn fún yín ló máa sọ yín di ọlọ́rọ̀. it is what you give. ohun tí àyíká fi fún ni. èmi náà fi fún ọlọ́run. àfọlá also gives to God. ó ní ọmọ mi. she said. give the highest denomination. fún owó tó tóbi jù nínú ìlú yẹn. I can as well keep it to myself. Wọ́n lè keep ẹ̀ fún ara wọ̀. Kì í ṣe pé bí ló ń pa mí. You know that Fọlá is hungry. Ṣùgbọ́n ẹ jẹ́ gbàdúrà. Well let us pray. Níbi tẹ́ dé yẹn. Where you are. Gbogbo ọ̀nà. Everyone. Tó ń gbà sọ̀yàn di billionaire. That you waste to make one a billionaire o oh lọ. Yéésù yóò ṣe yanu. Bàbá mi yóò ṣe yanu. Ọ̀dọ̀ tí ojú sí yẹn kọ́ ló máa gbà o. yeah it's not going to work on that way you, you are looking at. ó máa ń sọ fún mi. you always tell afana. gbójú kúrò nínú ọrẹ. take your eyes away from offering. ó níbi tí mò mú ẹ lọ. you ask where i'm taking you to. ẹ pé orúkọ jésù. call the of the lord. níbi tí ẹ dé where you are. ọlọ́run má jẹun. god of covenant. ọlọ́run má jẹun. God of covenant. Ọlọ́run tó dá ayé. God that created the heaven. Ọlọ́run tó dá ọ̀run. God that created the earth. Ọlọ́run tó dá òkè. God that created the heaven. Ọlọ́run tó dá ilẹ̀. And the earth, O Lord. Ẹ pé o. Call it. Olúwa. O God. Olúwa. God. Olúwa. O God. Olúwa. O oh God. Olúwa. O oh God. Olúwa. O oh God. Olúwa. O God. Olúwa. O God. Olúwa. O God. Ọ̀nà tó ń gbà sọ̀rọ̀ di bilọ̀ní àná. Wíyí sùn mí kọ́ di bilọ̀ní àná. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Gbogbo ọ̀nà tó ń gbà sọ̀rọ̀ di bilọ̀ní. Ẹ̀mí yìí sùn mí kọ́ di bilọ̀ní àná. Olúwa sọ̀ǹda ẹ̀ fún mi. Ẹ sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, olúwa gbogbo ọ̀nà tó ń gbà sọ̀rọ̀ di bilọ̀ní àná. Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi, ìdúró sọ̀rọ̀ ẹ̀ tí wàá jésù. call the of the lord. ọlọ́run. oh god. nínú ìlú yìí. in this country. gbin ọ̀pẹ tí yóò máa san owó fún mi. lord plant me the the same that will be joy wells for me. ọ̀pẹ òyìnbó náà pè. it's called a pineapple. òun nìkan kan ni. it's not the only. èso. fruit. tó wà nílùú òyìnbó. that is abroad. kí ló dé. why. wọ́n fi pè ní. is it called. ọ̀pẹ òyìnbó. pineapple. nǹkan kan wà ní. there is something in it. tó unique. That's your name. Ọlọ́run. Oh God. Fún mi ní ohun tó òyìnbó a máa fi júwe mi. Give me what the white people used to describe me, Lord. Fún mi ní ọ̀rọ̀ tí òyìnbó a máa fi júwe mi. Give me the words that white people used to describe me. Kò sí ní ọ̀pẹ òyìnbó là ń pè. We call it pineapple. Ọ̀pẹ òyìnbó là ń pè. We call it pineapple. Òun nìkan ní èso. It's the only fruit. Tá pè mọ́ òyìnbó. That we call pineapple. Ọlọ́run. God. Ọlọ́run. God. Ọlọ́run. God. Ọlọ́run. God. Ọlọ́run. God. Igi owó. the tree of body. tí will be giving me well to love. God grants ẹ̀ fún mi. God grant it to me. ẹ sọ di àdúrà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run igi owó tí o bá pọ̀rọ̀ fún wa ọlọ́run yọ̀ǹda ẹ̀ jésù yọ̀ǹda ẹ̀ fún mi ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún lémi jésù yọ̀ǹda ẹ̀ fún wa ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wa igi ọ̀rọ̀ tó máa pọ̀ owó fún wa ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wa wúlò ẹ̀dá ẹ̀fọ́ wúlò ẹ̀dá ẹ̀fọ́ wúlò ẹ̀dá ẹ̀fọ́ wúlò ẹ̀dá ẹ̀fọ́ wúlò ẹ̀dá ẹ̀fọ́ wúlò ẹ̀dá ẹ̀fọ́. yéésù olúwa wa. orúkọ jésù ọlọ́run ẹ gba ọpẹ́ pé orúkọ jésù. the lord. bí ọwọ́ mi ṣe kan ọ̀pẹ òyìnbó yìí. as my hand touches fire apple lord. jẹ́ ẹ máa ná dọ́là tí mi ò ná rí. gbogbo ohun tí n bá ti dì mọ́wọ́ lò. everything i place my hand this country. má gbàgbé o. don't forget. ìwọ rí bí èso ni. you see it as a fruit. stock ni fáwọn kan. stock for some people. asset ni fáwọn kan. it's an asset for some people cash ni fáwọn kan. it's cash for some people. mọ́mi. mọ́mi. it's the exchange of money. o jẹ́ exchange owó. wọn ò fún wa lọ́fẹ̀ẹ́ o. they don't give us for free. call the name of the lord. ọlọ́run. Oh God. Fi ọ̀pẹ bá mi dá májẹ̀mú ọ̀rọ̀. Use this pineapple to make a cover out of well. Ẹ̀sọ́ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù Ọlọ́run. Fi ọ̀pẹ bá wa dá májẹ̀mú ọ̀rọ̀. Olúwa fi ọ̀pẹ òyìnbó yìí, olúwa fi bá wa dá májẹ̀mú ọ̀rọ̀. Jésù fi bá wa dá májẹ̀mú ọ̀rọ̀. Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Jésù fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Jésù fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Jésù fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi dáa dáa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Olúwa fi bá wa dábàá jẹ̀bú ọ̀rọ̀ Ulafibawa dábàjẹ́ bọ̀rọ̀. Ulafibawa Jésù Abibawa Amen. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Orúkọ Jésù. Amen. Ọlọ́run ẹ gba ọpẹ́. Amen. Ọlọ́run ẹ gba ìyìn. Amen. Ọlọ́run Amen. A ayọ̀ ń bẹ̀. Amen. èrè ń bẹ̀. Amen. ayọ̀ ń bẹ̀. Amen. èrè ń bẹ̀. Amen. A ó rí ayọ̀ ń bẹ̀. Amen. A ó rí èrè ń bẹ̀. Amen. A ó rí ayọ̀ ń bẹ̀. Amen. A ó rí èrè ń bẹ̀. Amen. A ó rí ayọ̀ ń bẹ̀. Amen. A ó rí èrè ń bẹ̀. Amen. A ó rí ayọ̀ ń bẹ̀. Amen. A ó rí èrè ń bẹ̀. Amen. Ọlọ́run. O oh God. Àwọn tó gbin kínní yìí wọ́n máa padà di billionaire. Those who plan to still became billionaire. Kò síbi tí ò wọ̀ láyé. There's no way there's no inside this world. Ọlọ́run ó wọnú plane. It plane ọ̀pọ̀ wa. many of all. ah wọ private jet. we not entered private jet before. So you wọ private jet. this food tent enter the private jet. wọ́n pín bẹ́ẹ̀. he was distributed. kò sí plane tí o wọ. there is no plane that he does not enter. as a matter of fact.